Ìṣe àwọn àpọ́stélì orí kejì. Nígbà tí ọjọ́ Pẹ́ńtíkọ́sì sì dé, gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Lójijì, ìró sì ti ọ̀run wá, gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle. Ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn. Ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ń gbé Jerúsálẹ́mù nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọ́n ń sọ̀rọ̀ ní èdè rẹ̀ á sì ṣe gbogbo wọn ẹnu sì yà wọ́n wọ́n ń wí fún ara wọn pé wò ó ará Gálílì kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ṣe èyí a sì ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa àwọn ará Paṣíà àti Mídíà àti Élámù àti àwọn tí ń gbé Mesopotamia Judea àti Cappadocia Pontu àti Asia Phrygia àti Pamphylia Egypt àti ẹkùn libya níhà kírene àti àwọn àtìpó róòmù àwọn júù àti àwọn aláwọ̀ṣe júù àwọn ará kírètè àti arabia àwa gbọ́ wọ́n ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ńlá ọlọ́run ní èdè wa. a sì ṣe gbogbo wọn ó sì gọ́ wọn wọ́n wí fún ara wọn pé. kí ni a lè mọ èyí sí. ṣùgbọ́n àwọn ẹlòmíràn ń ṣẹ̀fẹ̀ wọ́n sì wí pé. Si àwọn ọkùnrin wọ̀nyí kún fún wáìnì títún. ṣùgbọ́n pétérù dìde dúró pẹ̀lú àwọn mọ́kànlá ìyókù ó gbé ohùn rẹ̀ sókè ó sì wí fún wọn gbangba pé. ẹ̀yin ènìyàn jùdíà àti gbogbo ẹ̀yin tí ń gbé jerusalem kí èyí yìí kí ó yé yín kí ẹ sì fetí sí ọ̀rọ̀ mi nítorí àwọn wọ̀nyí kò mutí yó bí ẹ̀yin ti fi pè wákàtí kẹta ọjọ́ sáà ni èyí ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti sọ láti ẹnu wòlíì Jóẹ́lì wá pé. Ọlọ́run wípé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́ èmi ò tú nínú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò sì máa rí ìran àwọn arúgbó yín yóò sì máa láàlá àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin ni èmi ò tú nínú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni wọn ò sì máa sọ tẹ́lẹ̀ èmi ò sì fi iṣẹ́ ìyanu hàn lókè ní ọ̀run àti àmì nísàlẹ̀ lórí ilẹ̀ ẹ̀jẹ̀ àti iná àti rírú ẹ̀fín a ó sọ oòrùn di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ ńlá àfiyè sí olúwa kí ó tó dé yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá pe orúkọ olúwa a ó gbà á là ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí Jésù ti Násárẹ́tì ọkùnrin tí a fi hàn fún yín lọ́dọ̀ Ọlọ́run wa nípa iṣẹ́ agbára àti ti ìyanu àti ti àmì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín bí ẹ̀yin tìkára yín ti mọ̀ pẹ̀lú ẹni tí a ti fi lé yín lọ́wọ́ nípa ìpinnu ìmọ̀ àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run ó ní ẹ̀yin mú tí ẹ ti ọwọ́ àwọn ènìyàn búburú kàn má àgbélébù tí ẹ sì pa ẹni tí Ọlọ́run gbé dìde nígbà tí ó ti tú ìrora ikú nítorí tí kò ṣeé ṣe fún un láti dì í mú nítorí Dávìdì ti wí nípa tirẹ̀ pé mo rí Olúwa nígbà gbogbo níwájú mi nítorí tí ó ń bẹ ní ọwọ́ ọ̀tún mi kí a má bàa sí mi ní ipò nítorí náà inú mi dùn ahọ́n mi sì yọ̀ pẹ̀lúpẹ̀lú. Pẹ̀lú ara mi yóò sì sinmi ní ìrètí nítorí tí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ kí ó rí ìdíbàjẹ́ ìwọ mú mi mọ ọ̀nà ìyè ìwọ ó mú mi kún fún ayọ̀ ní iwájú rẹ ará ẹ jẹ́ kí èmi kí ó sọ fún yín gbangba ní ti dávidi baba ńlá pé ó kú a sì sìn ín ibojì rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ wa títí ó fi di òní yìí nítorí tí í ṣe wòlíì àti bí ó ti mọ̀ pé ọlọ́run ti fi ìbúra ṣe ìlérí fún un pé nínú irú ọmọ inú rẹ̀ òun ó mú ọ̀kan jókòó lórí ìtẹ́ rẹ̀ ó rí èyí tẹ́lẹ̀ ó sọ ti àjínde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìdìbàjẹ́ Jésù náà yìí ni ọlọ́run ti jí dìde ẹlẹ́rìí èyí tí gbogbo wa ṣe nítorí náà bí a ti fi ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé e ga tí ó sì ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ baba ó tú èyí sílẹ̀ tí ẹ̀yin rí tí ẹ sì gbọ́ Dáfídì kò sáà gòkè lọ sí ọ̀run ṣùgbọ́n tìkára rẹ̀ wípé Olúwa wí fún Olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé ọlọ́run ti fi jésù náà tí ẹ̀yin kàn máa gbélébù jẹ́ olúwa àti kristi. nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún pétérù àti àwọn àpòsílẹ̀ yòókù pé. ará kí ni kí àwa kí ó ṣe. pétérù sì wí fún wọn pé. ẹ ronú pìwàdà kí olúkúlùkù yín ní orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí fún yín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnnà rere àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wa ó pè. àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí tí ó sì fi ń gbà wọ́n níyànjú wípé. ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. nítorí náà àwọn tí ó sì fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abaptisi wọn. ní ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì àti ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà ẹ̀rù sì bà gbogbo ọkàn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì pọ̀ lè àti ọwọ́ àwọn àpọ́sẹ́lì ṣe gbogbo àwọn tí ó sì gbàgbọ́ wà ní ibì kan wọ́n ní ohun gbogbo ṣọ̀kan wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnìkẹ́ni ti ṣe aláìní wọ́n sì ń fi ọkàn kan dúró ní ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé wọ́n ń fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn wọ́n yin ọlọ́run wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo olúwa sì yàn kún wọn ní ojoojúmọ́ àwọn tí à ń gbàlà